ẹ káàbọ̀ sí orí yorùbá sọjí tv orúkọ ti tèmi kò yé padà orúkọ mi ni comrade lamid akànbí ìyá agbó ìyá jù ọkùnrin ogun gẹ́gẹ́ bí gbogbo ń ṣe mọ̀ pé àwọ̀ kì í dédé jáde láì ṣe pé a ní vital information tí a fẹ́ pàṣẹ sí yín ẹ a kò ń dédé jáde ó yẹ kó ti yé yín nǹkan tí mò ń sọ ẹ ètò yìí good news ni the title for this program Ti à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ má bínú màmá mix English àti Yorùbá màmá mix ẹ papọ̀ mọ́ra wọn ṣòye yín ẹ díẹ̀díẹ̀ ni Yorùbá máa tó mọ́ wa ní ẹnu a máa tó get used to it nígbà tí a bá ti gba orílẹ̀-èdè Yorùbá ẹ àkọlé àkọlé ètò tí mo mú wá síwájú yín ní àṣàárọ̀ yìí àbí alẹ́ yìí àbí ìrọ̀lẹ́ yìí ibikíbi tí ẹ bá ti ń wò wá òun ni wípé ìjẹ́ ẹ ti gbọ́ pé YSDM wọ́n ti lọ́ǹchì official website wọn fún gbogbo ọmọ Yorùbá láti ṣe kíni láti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní fi owó sí central account tí a ti ń clamor fún mo máa máa dá wa ní ẹ̀kọ́ nípa àwọn nǹkan kan tí àkáǹtì yìí máa wúlò fún àti pé irú èèyàn wo gangan ni àwa ìran Yorùbá àti pé ìjẹ́ ilẹ̀ Yorùbá ti wà before now before amalgamation ẹ máa bá mi ká lọ kó tó di pé a máa lọ sínú ètò ẹ jẹ́ ká play national item. ṣe ògo adúláwọ̀ ẹ̀yin ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé ní ògo adúláwọ̀ orílẹ̀-èdè ayé tí a wà yìí lọ́wọ́lọ́wọ́ àwa mọ̀ bóyá ayé mi máa wà mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mọ̀ wípé àwa ìran Yorùbá ni àkọ́kọ́ dá mo máa ń sọ all the time àwa ni ìran àkọ́kọ́ dá so congratulations to every Yorùbá all over the world finally YSDM has launched our official website kò kí ń ṣe their our official website which we are all going to be using to contribute money in Yoruba Central Bank account Yoruba Central Bank account yìí is not for one person is not for Baba Banji Akintoye is not for Babawa Chief Sunday Igboho and it is not for Mamawa um, Abiola Onitiri mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo pè yẹn mo dẹ̀ fi àsìkò yìí náà mo fi kí gbogbo àwọn tí wọ́n ń jìjàgbara fún ilẹ̀ Yorùbá kí ni nǹkan tí a fẹ́ sọ ní èní ẹ má bínú màmá mix ẹ pẹ̀lú Yorùbá àti English màmá mix ẹ papọ̀ ẹ nítorí pé àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ó máa ń ṣòro sọ ní èdè Yorùbá ìgbà tá a bá bọ́ sí ilé ẹ̀kọ́ Yorùbá a máa bẹ̀rẹ̀ sí ní sọ Yorùbá dáadáa tí a kún lẹ́nu tó jẹ́ wípé very soon a máa máa enroll ara wa sí èdè Yorùbá láti kọ́ èdè Yorùbá láti mọ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá Yorùbá nation Yorùbá nation Yorùbá nation now now now now a ní àwọn ìpèníjà láti ẹ̀yìn wá nípa Yorùbá nation nípa pé a fẹ́ dá owó a fẹ́ fi owó sí central account tiwa. Si finally central account wa ti dé o gbogbo ọmọ yorùbá so mò ń fi àsìkò yìí sọ fún gbogbo wa pé any account tí ó bá tún wà lẹ́yìn central account ò kì í ṣe account ilẹ̀ yorùbá nítorí pé gbogbo groups tí ó wà nínú ìjàngbara yìí ni wọ́n darapọ̀ sí ojú kan tí a ń pè ní yorùbá self determination movement wọn ò kì í ṣe ẹgbẹ́ it's a movement and lọ́wọ́lọ́wọ́ àwọn ni a lè sọ pé umbrella body fún ìjàngbara tí a wà yìí umbrella body mo máa máa fi àwọn wẹ́bsáìtì tí a ṣẹ̀ṣẹ̀ launch láìpẹ́ máa fi wọ̀nyí láti tún jẹ́ wípé ẹ tún mọ̀ àwọn nǹkan tí ẹ tún lè ṣe nínú ẹ̀ bí subscription bí bí ẹ ṣe fẹ́ máa dá owó bí àwọn ẹgbẹ́ ṣe fẹ́ join papọ̀ sí ojú kan yẹn tí a dẹ̀ máa ṣe ètò ilẹ̀ Yorùbá tí kò ní sí ìpèníjà tí ò ní síjà tí ò ní sí pé èèyàn kan ó jẹ tí anybody ò ní máa insult one another Yoruba nation will be a nation of people who share a common language heritage and culture kí là ń sọ orílẹ̀-èdè tí a wà tí a sọ pé a ti fẹ́ kúrò yìí kò kí ń ṣe àwa ni agbésílẹ̀ ọ̀hún aláwọ̀ funfun àwọn ni wọ́n amalgamate wa papọ̀ a dẹ̀ ti ń sọ gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ti ń sọ wọ́n dẹ̀ ti ń wàásù wọ́n ti ń jíyìn rere nípa ẹ̀ pé ká kúrò nínú four one nine constitution tí a tí a tí a wà nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí bàbá wa Tinubu tí àwọn náà fẹ́ ràn rí mọ́ lọ́wọ́lọ́wọ́ so kí là ń sọ what makes Yorùbá nation Yorùbá nation ti wà kó tó di pé kó tó dìsìn yìí o kó tó di pé àṣẹ̀ṣẹ̀ fi sọ pé a fẹ́ jìjàgbara a fẹ́ pò ní ara nàìjíríà tó pé ìlú ìlú tá à ń pè ní nàìjíríà yẹn kò ṣiṣẹ́ mọ́ kò ṣiṣẹ́ mọ́ ìdí nìyẹn tí gbogbo wa ṣe gbọ́dọ̀ wà united láti ṣe kíni láti lè máa fi owó sí central account gbogbo ẹ̀yin tẹ́jẹ̀ jẹ́ ti tèmi náà tí àjọ fẹ́ máa ṣe ọ̀rọ̀ ètò cryptocurrency ẹ má bínú pé fídíò bí a ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ní gba free cryptocurrency bí a ṣe máa bẹ̀rẹ̀ sí ní any free currency ní online àìtí bẹ̀rẹ̀ tutorial yẹn má bínú nítorí pé iṣẹ́ pọ̀ ní ọwọ́ ni iṣẹ́ pọ̀ ó yẹ kó yé yín bí mo ṣe ń sọ oríṣiríṣi èpè là ń gbọ́ lórí àwọn application tí a ti develop tí a dẹ̀ fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n máa lò ó so that a lè eléyìí gan ló máa fún wa ní assurance pé à ń lọ sínú Yorùbá nation a good Yoruba nation káláyé tó dáyé kí gbogbo àwa tá wà yìí ń sin tá à ń jìjàgbara ká tó wà ní Yorùbá nation ti wà ṣóyè yín so màmá sọ fún wa ní èdè òyìnbó Yorùbá nation will be a nation of people who share a common Yoruba heritage and culture Yoruba heritage and culture the Yoruba people are indigenous to the southwest region of orílẹ̀-èdè tí a wà yìí tí kò ń ṣe pé ibẹ̀ ló yẹ ká wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá à ń pè ní Nigeria as well as part of Benin and Togo today there are an estimated thirty million Yoruba people spread across the globe spread the new across the globe àwa yorùbá wọ́n mọ̀ọ́mọ̀ ni o ìkónilẹ́rú tí wọ́n fi wọ́n tán fi hàn bàbá alákùwà ṣe nígbà yẹn tí wọ́n kó àwa ìran yorùbá nítorí pé ọmọ ọlọ́gbọ́n ni wá ọmọ alájé ni wá òun lẹ ṣe rí pé thirty million yorùbá people are spread across the globe the globe tá à ń sọ ni wípé gbogbo àgbáyé ni gbogbo ọmọ yorùbá wà lẹ́yìn èdè òyìnbó èdè yorùbá ló tún dàbí pé ó tún nípọn jù ní gbogbo àgbáyé yìí tí wọ́n bá dẹ̀ ti gba èdè wa lẹ́nu wa wọ́n ti gba orísun wa ìdí nìyẹn tí wọ́n ṣe fẹ́ máa lo àwọn fúlàní láti fi pa wá run ìdí nìyẹn tó fi fẹ́ pa wá run o tó bá ti gba èdè wa ẹ má jẹ́ kí fúlàní kankan sọ pé fúlàní yorùbá lòun there is nothing like that ọgbọ́n tí wọ́n lò fún àwọn haúsá tó ń sọ pera wọn ní fúlàní haúsá fúlàní haúsá lẹ́nìí wọ́n ti di plain Fulani Nigeria wọ́n dẹ̀ sọ pé wọ́n they are born to rule Nigeria so kí là ń sọ thirty million Yoruba people spread across the globe the Yoruba nation provide its members with a sense of com, uh, com, community and belonging community and belonging in the sense that àwọn nǹkan tí àwọn bàbá wa àwọn ìyá wa tí wọ́n kọ́kọ́ tẹ orílẹ̀-èdè Yorùbá dé wọ́n ti fún wa ní sense of community and belonging we belong to that land Yorùbá land ibẹ̀ ni wọ́n fẹ́ gbà ní ọwọ́ wa nísìn we belong to that land ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé ni mo bá sọ gbólóhùn yìí ẹ má jẹ́ kí ká gbàgbé ilé nítorí pé a wà láàjò kò sẹ́nì kankan tó lè fi ọwọ́ sọ̀yà pé òun gbádùn òkè òkun tó wà tó bá jẹ́ wípé orílẹ̀-èdè tí a wà wọ́n ń ṣẹ̀tọ́ ni wọ́n ń ṣe ẹ̀tọ́ fún gbogbo àwọn citizen wọn àbámá máa agitate fún Yorùbá nation àbámá campaign bí a ṣe ń campaign ni ṣó ti yé now Yorùbá nation education ni mo fẹ́ sọ nípa ẹ̀yìn nísìnyí Hmm. time ni fún wa láti bẹ̀rẹ̀ sí ní promote èdè Yorùbá ṣóye yín ká bẹ̀rẹ̀ sí ní promote èdè Yorùbá because tí wọ́n bá ti gba èdè lẹ́nu wa culture and language wa culture àti language wa tí wọ́n bá ti gbà ní ọwọ́ wa a ò ní orísun mọ́ o gbogbo ọmọ Yorùbá most especially ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ what am I saying? Yoruba Nation provide its members with a sense of community and belonging. Yoruba Nation ti wà before now. So a fẹ́ padà sí orílẹ̀-èdè títí wa ni because tí wọn àwọn bàbá wa àwọn bàbá ńlá kú wa tí wọn ò bá fún wa ní. Ni that sense of community and belonging pé ilẹ̀ wa lélẹ̀ ìjẹ́ àwa tí à ń jìjàgbara lẹ́nìí ìjà wa máa sọ̀rọ̀ lẹ́nìí a ò ní sọ̀rọ̀ a ò ní sọ̀rọ̀ ilẹ̀ oòdùà ni oòdùà ó tọ̀run bọ̀ ni ó tẹ̀dó ni kò sẹ́ni tó bí oòdùà kò sẹ́ni tó lè fi ọwọ́ ẹ̀ sanyà pé òun lòun bí oòdùà ẹ má jẹ́ kí wọ́n máa pa ìtàn tí kò kí ń ṣe titiwa fún wa pé oòdùà wá láti lárúbáwá ni irọ́ ńlá ni ó tẹ̀dó ni ó tẹ̀dó descendant ni Odùduwà ilẹ̀ Yorùbá dẹ̀ ló tẹ̀dó sí agbára wà so nínú Yorùbá nation yìí tí a wà yìí a máa bẹ̀rẹ̀ we will start promoting the study and preservation of the Yorùbá culture and language in addition Yorùbá nation offers its members many opportunity for social, economy, and advancement. For example, the organization provides education, educational scholarship and loans, and as well as business incubation and development programs. Kí ni nǹkan tí mò Ni wípé tí a bá bẹ̀rẹ̀ sí ní fi owó ṣe mọ̀ pé organization tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí òun ni YSDM YSDM can as well provide educational and scholarship nínú àwọn benefit tí a máa benefit ni mò ń tún try láti ṣàlàyé fún ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ̀ ti believe nínú Yorùbá nation now that we have our central account This is what we are going to be achieving and what we are going to be seeing from now on if we decide or come together and start donating, contributing to the central account tí a ti for a very long time. eléyìí ó sì pé bóyá èèyàn kan fẹ́ kówó jẹ eléyìí ó sì pé bóyá èèyàn kan ló wà ní ìcháàjẹ kedere kedere ló máa wọ̀n sí gbogbo àgbáyé pé yes iye ta ní ní central account so kí la wá ń sọ à ń sọ̀rọ̀ nípa loan nínú central account yìí tí a bá rí ọmọ yorùbá tí ó tí ọlọ́run fún ní ọgbọ́n ìmọ̀ àti òye nínú development nínú iṣẹ́ nínú project oríṣiríṣi inú inú central account yìí ni wọ́n máa ti mú as loan you know to boost business businesses like business incubation and development programs, business incubation, eh, incubation, sorry, incubation and development programs. Kí là ń sọ? Ṣó ń yé yín bí ẹ máa bá mi dé o? Ìwọ tí o bá ní business tí ó lè mú economic Yorùbá kó grow YSDM wọ́n máa ṣetán láti ṣe kí ni láti ràn ẹ́ lọ́wọ́ àsọmọ Yorùbá YSDM máa ṣetán láti ṣe kíni láti ran gbogbo ọmọ Yorùbá lọ́wọ́ tí ó ní ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe business láti grow ààrẹ at the same time how to grow economy just like ẹ wo Euro app nísìn ẹ wo kí ló ń lọ ẹ wo ọjọ́ ọjà tí Ọlọ́run ti ti ọwọ́ mi develop nítorí ọlọ́run lọ́ba tí ó fún wa ní ọgbọ́n ìmọ̀ àti òye yẹn láti develop ẹ̀ a ò ní pẹ́ rárá lórí program yìí mo kàn fẹ́ bá yín yọ̀ ni mo dẹ̀ fẹ́ bá yín you know, celebrate pé finally finally YSDM ti launch the official website tí ó máa wà easy fún gbogbo wa láti bẹ̀rẹ̀ sí ní contribute owó sí central account ẹ lè fi um, bank account yín ní sí. Si, standing order láti bóyá lóṣooṣù láti máa fi owó sínú central account lóṣooṣù àti ẹ̀yin tí àjọjọ fẹ́ ṣiṣẹ́ papọ̀ lórí bí a ṣe fẹ́ máa gba cryptocurrency tí a sọ pé bóyá ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ a lè máa rí individual lè máa rí five dollars lọ́sẹ̀ lọ́fẹ̀ẹ́ ni o kò sí investment kò sí nǹkan kan tá a fẹ́ ṣe lọ́fẹ̀ẹ́ tẹ́ bá rí five dollars ní a week tí a pé two thousand people tí a jọ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ láti train ara wa ìjẹ́ a ò ní máa ní two two thousand ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ láti inú ẹgbẹ́ ti ti cryptocurrency. so mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ contact mi tí ẹ ready láti fẹ́ darapọ̀ mọ́ bí a ṣe fẹ́ máa gba owó orí ayélujára ní ọ̀fẹ́ lófò lọ́fẹ̀ẹ́ láì ṣe investment kankan láì láì invest owó sí anywhere láì scam anybody láì parọ́ fún anybody bí a ṣe fi máa ẹni ẹni ẹni tere èjì tere ó máa di odindin á di odindin so inú tèmi ń dùn mo ń celebrate lọ́wọ́ pé easiest way to contribute money to central account is using technology and thank God pé àwọn ọ̀dọ́ àwa ọ̀dọ́ a ti develop ẹ̀ a dẹ̀ ti gbé kalẹ̀ a dẹ̀ ti launch ẹ̀ tẹ bá lọ sí www.ysdm.org www.ysdm.org orí ẹ̀ ń rí lẹ́yìn mi bí mo ṣe ń sọ yìí ẹ máa wò lẹ́gbẹ̀ẹ́ mi ibẹ̀ lẹ́tí bẹ̀rẹ̀ sí ní ṣe kíni lẹ́tí máa máa bẹ̀rẹ̀ sí ní contribute owó sí central àkáǹtì Yorùbá Nation tí a bá wá gba orílẹ̀-èdè wa tán owó yẹn ló máa wá di nǹkan tá a máa fi sọ pé Central Bank of Yorùbá Nation or Central Bank of Oòduà ṣó ti yé yín so ìdí nìyí tí a fi nílò gbogbo ẹ̀yin ọ̀dọ́ láti darapọ̀ mọ́ free cryptocurrency online tí a máa máa gbà mo bá yín dá májẹ̀mú ní àṣálẹ́ yìí àbí ní àárọ̀ yìí àbí níbikíbi táìmù tí ẹ bá ń gbọ́ program yìí pé ní ojoojúmọ́ mo máa bẹ̀rẹ̀ sí ní máa jáde láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn oríṣiríṣi platform tí a ti lè máa gba free cryptocurrency àwọn nǹkan àwọn activities tí à ń ṣe lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ lórí ayélujára àwọn activities oríṣiríṣi tá à ń ṣe lọ́fẹ̀ẹ́ lórí ayélujára tí a ò rí nǹkan kan ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ sí ní gba àwọn owó yẹn láti fi ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ ìwọ tó bá wá ní personal money láti inú àpẹ tó ń ṣiṣẹ́ tó ń gba salary o lè set account ẹ náà kó máa fi owó sínú Central Bank of Yorùbá Nation now kí ni Yorùbá Nation ẹ jẹ́ kí n tún sọ̀rọ̀ nípa Yorùbá Nation ṣe ti rí the Yorùbá Nation is one of the most ancient and distinguished cultures in Africa gbogbo wa Yoruba nation is one of the most uh, ancient and distinguished cultures in Africa the Yoruba people have a rich history and heritage kò Yoruba nation have a history and heritage and they are renowned for their acts music and literature a ní culture tó dáa a ní art tó dáa a ní ìwà tó dáa a ní ọgbọ́n ìmọ̀ àti òye tí ọlọ́run fi fún Solomon àwa ìran Yorùbá a ní lọ́wọ́. Now, despite this great culture, wealth, the Yoruba people have been historically uh, disadvantage. Suffering, now we are suffering. Suffering from economic and political oppress oppression. Political oppression. Àwọn wo ni wọ́n political eh, oppression fi jẹ wá afin tí a fi clamor fún Yorùbá nation? Àwọn fulani. àwọn kẹ́ni mani. àwọn tí wọn ò fẹ́ kí a gbé rí. Àwọn wo là ń sọ? àwọn ni wọ́n ẹnjìníà àwọn fúlàní tẹ̀ ń rí yìí àwọn ni wọ́n ẹnjìníà àwọn. so wọ́n ń fi ìyà fi jẹ wá láti ṣe kí ni láti ba economy wa jẹ́ ní orílẹ̀-èdè yóò àsọ̀rọ̀ nàìjíríà mọ́ báyìí sìn wọ́n ń ba economy ilẹ̀ yorùbá jẹ́ nọmba one ìlú èkó nọmba two ìlú ọ̀yọ́ gbogbo gold wa gbogbo kùsà wa lọ́ ti ń wà dànùdànù lọ́ ti ń wà tọ́ntọ́n ti ń waste ẹ̀ tọ́ ti fi ń ṣe tọ́ fi ń ṣe ayé ti ara wọn ìyà ò lè jẹ́ wá tí a bá gba orílẹ̀-èdè Yorùbá ìyà ò lè jẹ́ wá ẹ̀yin ọ̀dọ́ tá a bá gba orílẹ̀-èdè Yorùbá ìyà ò lè jẹ́ wá rárá so kí là ń sọ ẹ jẹ́ kí a darapọ̀ láti bẹ̀rẹ̀ sí ní fi owó sí central account yìí. so ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Si However, in recent years, there has been a renewed focus on Yoruba culture and identity. One of the key organizations leading this Yoruba nation now, now, tí à ń ni o is YSDM. Àwọn náà dẹ̀ ni wọ́n ní account tí a fẹ́ máa fi owó central account tí wọ́n ti bá wa set up lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n tú láyìn lọ́yẹ̀ one of the key organisations leading this revive reviver is YSDN ẹni tí àwọn ọlọ́kọ̀ Yorùbá nation sí àwọn tí wọ́n ń wa ọkọ̀ Yorùbá nation tí wọ́n fẹ́ gbé wa dé ilẹ̀ ìlérí àwọn ni YSDM YSDM ò kì í ṣe ẹgbẹ́ about seventy groups ló come together to form YSDM. And what is the meaning of YSDM? Yoruba Self-Determination Movement, which is working to preserve and promote Yoruba culture. Yes, a fẹ́ promote Yoruba culture ní YSDM. As part of this effort, YSDM has established an official website where Yoruba people can donate money to support the organization's work. To support the organization's work. Now, owó ní tóun ò bá sí nílé ká má dábàá nkankan a Yorùbá nation ó nílò owó gan kò ń ṣòwò kékeré ó nílò owó gidi gan ìdí nìyẹn tá ṣe ń clamor fún central account láti joy so this website makes it easy for anyone who believe bẹ́ẹ̀ ṣe ń wo ní ẹ̀gbẹ́ mi tẹ́ ń wo ní ẹ̀yìn mi yìí ẹ máa wo lẹ́yìn mi. So now, what am I saying? This website makes it easy for anyone who believes in the importance of uh, preserving Yoruba culture to make a contribution by donating to YSDM today. By donating to YSDM today. You can help ensure that the Yoruba people will be able to continue their proud tradition of cultural excellence into the future. Let me repeat that again. By donating to YSDM today, you can help or you will help ensure that the Yoruba people will be able to continue their proud tradition of cultural excellence into the future, the future, the future. Yeah, into the future. Ẹ bínú. Now, inú ìṣòro wo ni Yorùbá nation wà ń sìn? irú ìṣòro wo ni a wà nínú history wa báyìí presently i mean Yorùbá nation gangan fúnra rẹ̀ so without central accounts we are not going anywhere without central accounts yìí gbogbo ọmọ Yorùbá gbogbo yín ni mò ń bá sọ̀rọ̀ yìí we are not going anywhere excuse me and this is the time for us to unite together as one body and start contributing into the YSDM central account. The Yoruba nation is at a critical juncture in its history. Presently, our critical point. And the only thing that can save us now is to start donating money into our central account now. Into our central account now. So that our people have been, because, yes, so that our people will not be a victim of all this Fulani anymore. Ṣóyé yín, oríṣiríṣi nǹkan ni ó máa fi owó ṣe, welfare máa wà, security máa wà ń bẹ̀. Gbogbo nǹkan tí a nílò láti fi jìjàǹgbara ni owó yìí máa nílò fún so èmi comrade Lamid Akànbí jágbóyájú ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yin fans mi ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ mi àtẹ̀yin tẹ́yìn nífẹ̀ẹ́ mi pé central account yìí ti gbogbo wa ni orí òjòrí Yorùbá nation is not going to be where somebody will be will be will see himself too superior everybody will have we are going to have equal rights orí òjò orí mo dẹ̀ tún fẹ́ fi àǹfààní yìí náà tún sọ fún gbogbo ọmọ Yorùbá most especially ẹ̀yin tí ẹ̀ tí join ní báyìí kẹ́ join and mo fẹ́ kí ẹ má tí ì jẹ́ kí n sọ̀rọ̀ yìí ó di ọ̀rọ̀ yẹn di ọjọ́ iwájú not now ọ̀rọ̀ sì máa jábọ́ not now so àwọn èèyàn wa wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti ń jẹ́ victim of poverty victim of poverty ni àwọn ìran Yorùbá ti fẹ́ máa tẹrí wọn bọ̀ nísìn so ìdí nìyí ta ṣe tètè nídìí ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ tó tán tí ẹ bìlíf pé ìran yín ò gbọ́dọ̀ parun ìran tèmi ò gbọ́dọ̀ parun ìran gbogbo wa ò gbọ́dọ̀ parun láti bẹ̀rẹ̀ sí ní fi owó sí central account yìí. a ti wà nínú ìyà yìí for centuries for centuries and now our very existence is being threatening or threatened. ṣó yé yín? wọ́n ti ń threatening wa ogun ti wà ní gbogbo ibodè so a dẹ̀ ní láti ṣiṣẹ́ ní abẹ́lẹ̀ kò dẹ̀ sí báyìí fẹ́ ṣiṣẹ́ kò sí bí àwọn bàbá wa yìí bọ́yẹ fẹ́ ṣiṣẹ́ kò sí bí YSDM ṣe fẹ́ ṣiṣẹ́ láì ní nílò owó without money we are not going anywhere. We need every Yoruba citizen to put money into this central account so that we can liberate our people. We must all come together to defend our right to exit. We need to defend our right to exit from Nigeria. Location zero because if it is not location zero, I won't be here in this country. Simply because there is electricity in this country, simply because there is good internet. These are the two things that makes me comes to abroad. I prefer my home, nowhere like home. Yoruba Nation is my home. Yoruba Nation is my home. And there is no crime in saying it loud that you want your own nation, sovereignty, Yoruba nation. There is no crime in it. But the tá à ń sọ fún gbogbo ẹ̀yin ijanbara ẹ wà by cursing each other you are cursing yourself. tí ẹ ten ń bú tẹ̀ tẹ́ ń gbé ìwo èpè ẹ mọ̀ pé ara yín lẹ̀ ń ṣépè fún ni nítorí pé ìran yín òun lẹ̀ ń ṣépè fún ẹnikẹ́ni tó bá ti ń sọ Yorùbá tí ẹ bá ti bẹ̀rẹ̀ sí tẹ́ bá ti lè la ẹnu tẹ́ ṣépè fún ó ti ṣépè fún ara ẹ̀ ó ti ṣépè fún ara ẹ̀ nítorí pé èdè kan náà la jọ ń sọ ìwà kan náà la jọ ní culture kan náà lájọ ní act kan náà lájọ gbé wọ̀ omi kan náà lájọ ń mu oúnjẹ kan náà lájọ ń jẹ so why ṣépè why tẹ́fí ń ṣépè why cursing so it is right time for us to stop cursing each other and let's face reality and the reality is nothing but contributing to the central accounts of Yoruba nation. That is when we will see that, yes, we are serious to exit from Nigeria. That is when we will know that, yeah, we are ready. Don't allow Fulani to erase our identity. For example, assuming all our lecturers in Yoruba land are using Yoruba language to teach their children or to teach their students fixes in Yoruba language, biology in Yoruba language, mathematics in Yoruba language, and every other subject in Yoruba language. Are we going to have people that will be serving MC Oluomo today as Agbero? No, we will not. Because everybody will be independent. And we'll all be trading by barter. You are a fashion designer. I am a stylist. As a fashion designer, you need to make to look good. Because all you can do is to sew clothes to design clothes. And all I can do is to design your hair or to barb your hair. Láti tún ẹlẹ́ẹ̀dá ara wa ṣe, èmi nílò aṣọ, mo nílò fashion designer kó ránṣọ fún mi. Fashion designer nílò èmi pé kí n bá òun tún orí òun ṣe, òun là ń pè ní atóríṣe. Ọlọ́run lọ́ba tó ń jẹ́ atóríṣe. Àwa ẹ̀dá náà tí à ń fi ọwọ́ wa àtọwọ́ ọ̀tún àtọwọ́ òsì ta fi ń kan ẹlẹ́ẹ̀dá àwọn èèyàn atóríṣe ni wá that is why it ṣe wà important for every human being on earth to be careful of who lays his or her hand on your head ṣó ti yé so we will start trading by barter money is not isn't paper bí ṣe máa ń sọ all the time ẹ gbàgbé gbogbo wọn tán ní pépà lọ́wọ́ without knowledge there won't be paper there won't be ordinary paper painted with numbers and pictures. So money is not paper. Your talent as a fashion designer that is your money. Your talent as a hairdresser, that is your money. Your talent as a developer, that is your money. The reason why we have too much agbero out there is because, most especially in Yoruba land, it is because they are not being taught in the language they understand, which is their identity. Their language that they understand is our identity. If I don't know how to speak English, in fact, speaking English is self training that I did myself. I trained myself to know how to speak this little English. But when it comes to Yoruba, there is nothing that you will teach me in Yoruba language that I will not remember tomorrow. Look at China. Look at Indians. They value their language. They speak Hindi and they are not ashamed. Look at Arab people. Their courts, their judges, their, their lawyers speak Arabic. They speak Arabic in their court of law. They write or they wrote all their constitution in Arabic. So, who on earth that you know that you are a China, citizen of China, citizen of Indian, or citizen of Arab, or let's say citizen of Russia, even the Ukraine, they speak their dialect. èdè wọn ni wọ́n ń sọ that is the reason why ti prosperity fi ń wá wọn wá gbogbo àwọn òyìnbó táwa náà ń sọ yìí títorí pé ká lè tí a ò ok for example now tí mi ò bá lè sọ òyìnbó ǹjẹ́ màá lè develop àwọn application tí mo develop lẹ́nu àwọn nǹkan tó dẹ̀ yẹn affect wa ní orílẹ̀-èdè Yorùbá nìyẹn so àwọn program programmer Our guru in programming now they should start thinking how to write their program in Yoruba language we can create it kí má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ mi ò fẹ́ wọ fifty minutes mi ò fẹ́ wọ one hour lórí program yìí ẹ jẹ́ kí gbogbo wa ká share nítorí pé ọ̀rọ̀ ìṣítí ó wà nínú program tí mo ń bá yín ṣe yìí So we must come together to defend our right to exit and to start with supporting the central account. By supporting the central account, will, this Yoruba nation will move very fast. By donating to the bank today, by donating to the central account on the official website www.ysdm.org there is nothing like .com but .org www.ysdm y y s for self D for determination, and M for movement. Dot what? Dot org. So ẹ lọ sí orí uh, uh, Chrome yín or, or better still go to your uh, tab browser so that bí ẹ bá ṣe ń browse ysdm.org bẹ́ẹ̀ ṣe ń chẹ́ẹ̀kì àwọn content tó wà lórí website wọn ẹ tún ṣe kí ni ẹ tún earn free cryptocurrency and thank God pé wọ́n ti release uh, cryptocurrency in in location four one nine nísìn àwọn èèyàn ti lè ṣe trading wọn padà we thank God for that wọ́n rí i pé kò sí ọgbọ́n táwọn lè dá ju pé kọ́ wọn free àwọn àwọn youth yìí kọ́ máa ṣe nǹkan tí wọ́n ṣe nítorí tó bá tó time kan the same youth yìí náà ni wọ́n máa wọlé ká àwọn àwọn politician yìí mọ́lé so wọ́n ti tètè ṣe kí ni wọ́n sọ jí ayé wọn láti lè tè ṣe kí ni láti release ẹ̀ padà nítorí pé mo rántí ní two thousand and twenty ti a two thousand and early is it early yes two early two thousand and twenty-one ni wọ́n block cryptocurrency ní banking system location four one nine reason because àwọn ọmọ Yorùbá I be sí ní free cryptocurrency online so they couldn't believe it that it can happen but it started happening and they don't have choice than to do what to block it but now those that don't believe in Yoruba nation they are clamoring there are a lot of you know atrocity happening there and there in location 419 so they have no choice than, than to release it back for the youth to start trading cryptocurrency like they do before. So that by so doing, eh, they will not think of Yoruba nation again. But Iro ni wọ́n pa, èké ni wọ́n ṣe. So my conclusion is ǹjẹ́ ìwọ ti ṣetán láti gba Yorùbá nation ǹjẹ́ ìwọ ti ṣetán láti lọ sínú orílẹ̀-èdè tuntun tí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tí a tún fẹ́ tọ́ ní we have to reborn again a fẹ́ reborn Yorùbá nation so we must all come together to defend our right to exit and that start that and that starts with supporting the, the Yoruba Central account by donating to the bank today via the website, we can help ensure that our people have the resources they need to build a prosperous future. A prosperous future. We must act now before it is too late. Every Yoruba son and daughters who believe in our nation should start donating to the central to the Yoruba Central account today ẹ ṣé gan tí ẹ bá mi wo program yìí ẹ bá mi pín mi ò ní sọ jù báyìí lọ then the next program will be bí a ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ní gba free cryptocurrency láti máa donate ẹ̀ sínú central account tí àti rí tí website wọn ti wà ń sìn tó jẹ́ pé máa wà easy fún wa láti lo láti convert cryptocurrency wa and save it and donate it for Yoruba nation. So I will urge the youths that believes in Yoruba Nation, even those that don't believe, I want you to join a new group that I just created. It has been in existence, but I've never put it to the word. I call it Yoruba Youth Broadcasting Corporation. So if you have talents in broadcasting, in media, in mass com, contact me via my phone number plus 971 52 52 61 442. Again, plus 971 52 52 61 442. As you can see below the screen. ẹ ṣé gan tí ẹ darapọ̀ mọ́ orí ètò yìí ẹ má gbàgbé láti download kí ló lọ kí is, a, is our app is for liberation of Yoruba nation is for our uh, our talk our secret room to be well protected is for us to be able to secure our conversation don't mind Kilon law is going to be better and better and better again, as well as Euro app. Euro app is our social media platform where you can add your family and connect with friends and every other people that you want to connect with. You can chat, you can call, and you can live stream. And there is app there is a new app coming up very soon à ń pò lọ́wọ́ tá a bá ti release ẹ̀ gbogbo yín náà lè máa rí ó máa dùn lò fún wa nítorí pé nǹkan tí a tún lè máa fi ṣe kíni láti fi polówó ara wa polówó ọjà wa ẹ download ọjọ́ ọjà ẹ download gbàjarè which is our SOS security app it um, save our soul app tí a ti develop gbàjarè ẹ ṣe gan tí ẹ darapọ̀ mẹ́tò yìí orúkọ mi ò yí padà comrade lamid akanbi yagboyaju èmi ni tí ń tòótọ́ a ó tún máa pàdé and the next one ẹ ṣe gan ó dàbọ̀.